bàbá gbé síta àjàyí náà wá ń wò pàkó gbogbo àwọn tí wọ́n bá wọn dá sọ̀rọ̀ gbogbo wọn wá ń ṣe hmm hmm hmm bàbá wa sọ wípé a fìdà pani kì í jẹ́ kán fìdà kó torí òun bàbá àjàyí ìparí ọ̀rọ̀ ẹ̀ ó ní àfidàpá ni kì í jẹ́ kán fi dàkó torí òun ojú wa mọ́ bàbá Àjàyí bá gbé ọmọ ìyàwó ọmọ àtọmọ ó gbé wọn lọ sóko ó di ṣùkún ẹ̀kún àpò ó wá ata ó wá tòmátì ó wá gbogbo ẹ̀fọ́ ó di sẹ́yìn bùtù àwọn ọmọ ó ní Àjàyí bó ṣe ń lọ sẹ́kọ̀ọ́ ìyàtìwàtìyàwó ẹ̀mí ògùdọ̀ gbọ́jà yín mọ́ in tó mú mi faramọ́ nǹkan tí ìyá ẹ ṣe tí ìyá ẹ bí ọmọ mẹ́rin fún mi tí mẹ́ta nínú ẹ̀ tó ṣe tàlè obìnrin yìí ti ṣe dáadáa fún ẹ ọmọ mẹ́ta tó bí fún ẹ ìwọ ló ní òkè kò sọ́mà lẹ́nu wọn in tó mú mi faradà in tó mú mi faradà tí mo fẹ́ tí mo fẹ́ ìyá ẹ di bá ṣe wà tí mi ò lé ìyá ẹ síta òun ni wàá fi lọ faradà ọmọbìnrin yìí tẹ̀jọ lọ máa ń ṣe lọ́kọ láyà padà ṣùgbọ́n ìwọ obìnrin ò gbúdọ̀ yan àlè pẹ̀lú ọkọ ẹ mọ́ Àjàyí mọ́tò tó ń sọ pé ìyàwó ẹ tó rà fún ìyàwó ẹ tó gbé fún àlè ẹ lọ tó bá ti dé kó lọ tà á kó fowó ẹ rà míì ọ̀tún fún ìyàwó ẹ kẹjọ máa gbé ní ìrẹ́pọ̀. ẹ̀yin tó bá wù yín kẹ́ ẹ dá sí ètò yìí níbi tí ètò yìí dé kí n tó tẹ̀síwájú ọ̀rọ̀ mi ẹ lè pè ìtàn ntí ìtàn yìí kọ́ wa kẹ́ ẹ sọ bó ṣe yé yín sí kẹ́ ẹ sọ whatsapp only ẹ jẹ́ kí n kọ́ síbẹ̀ ẹ jẹ́ delete eléyìí torí tí mi bá sọ pé whatsapp olè àwọn míì tí mi bá sọ pé whatsapp olè àwọn míì ọ wọ́n máa máa pe nǹkan míì ni whatsapp olè nìkan láyé gbà láti pè wọlé ẹ̀yin tó bá wù yín kẹ́ ẹ dá sí bí màá ṣe máa ṣe léde tòmí rẹ nìyí rẹ o ṣe ni pé mò ń gbìyànjú àti lo vedun voice tí mi ò pariwo ṣé mo pariwo ẹ̀yin èèyàn <laughs> ó mọ̀ra. ìntìtàn yẹn dá lé lórí ibi tó ń lọ ibi tó ń bọ̀ ìtumọ̀ ẹ̀ nínú ọkàn ti yín mo fẹ́ kẹ́ ẹ sọ kó lọ bẹ́ẹ̀ àkórí ibi tí mo fi ìtàn mi dé lórí ni pé àfidà pani kì í jẹ́ kán fìdà kó torí òun òkété ẹ bá pe òkété kó bọ́ síbí <laughs> ọmọ àgbà làwa àdúgbò ló tọ́ wa bílẹ̀ làwa properly ebi nà olóko ọmọ oko pap bámbám mi ò parọ́ mi ò fọ́ǹpù kí ni kí n jọmọ oko kí ni mo jọmọ òlu bí a bá bí ni lèèyàn ṣe ntẹ́ èèyàn bá bá dàgbà lèèyàn ń sọ ẹni tí ò tó gèlè tèké mífìn ẹni bá tó ẹni tí ò bá tó gèlè tètè tó bá mífìn àbùkù ló fẹ́ kàn ike kẹ́mi máa bọ̀ bọ́ síbí àfìdàpani ni ẹ ò fẹ́ kán fi dàkó torí ẹ ìwọ lè rán sọjí ọlọ́wọ́ gbọgbọrọ lọ sí ẹ̀wọ̀n ìwọ ò fẹ́ ṣẹ̀wọ̀n ilé tá a bá ti fi tọ́mọ ìrìn ní wo mo lè gòkè mo lè sọ. So mo lo gègé mo lè sọjọ́ tá a bá ti jábọ́ náà lọ́jọ́ náà níyì gígòkè yẹn ló mọ́. àfidà pani kì í jẹ́ ká fidà kó torí òun. <laughs> àṣé ìwọ àti ẹ̀ máa bẹ̀rù pé o fẹ́ pé wọ́n fẹ́ rẹ̀ lẹ́wọ̀n. Ah èmi rò pé ó yẹ kó o farabalẹ̀ lọ dá àwọn ọlọ́pàá lóhùn ni mi mọ̀ pé ó yẹ kó o dá àwọn ọlọ́pàá níyàn rárá lọ́jọ́ kìíní àná tó o gbé Bísí lẹ́yìn tó o gbé Bísí sínú ọkọ̀ àtàwọn ọlọ́pàá tó o ní kán wá gbé mi níbí àṣé ìwà tiẹ̀ máa bẹ̀rù ọlọ́pàá ìwọ ń ṣebi sí àwọn ènìyàn ìwọ ò fẹ́ kán ṣebi sí ẹ ìwọ ń ni ayé àwọn ènìyàn lára ìwọ ò fẹ́ kán ni ayé tiẹ̀ lára ìwọ ń finá dó èèyàn lára ìwọ ò fẹ́ kán finá dé tòsí ẹ ìyí tí ìwọ ò lè gbà ìwọ ń fi lọmọ nìkejì ẹ ò wá ń sá sábẹ́ àwọn ọlọ́ba àwọn ládé níjòyè àwọn aráàlú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàtàkì pàtàkì ìwọ mọ̀ wípé àwọn kan wà bí kan tán wà ní nàìjíríà kan ga jù ẹ lọ níwọ tí wàá sọ wípé o fọ́ kò ní dá ẹni tí tiẹ̀ bàjẹ́ kọ̀ọ̀kan ní sọpẹ́sọpẹ́ màmí ẹ káàárọ̀ mà. ìwọ tí wàá sọ wípé mi ò fọ́ àṣé o tiẹ̀ fọ́ yẹ́kẹ́yẹ́kẹ́ àṣé o máa fọ́ jápàtà o máa fọ́ yánpanyànkan wàá fọ́ gbogbo ebu rẹ̀ á bírèkì ò ní rẹ́ni tó ẹ́. ìtàn tí mo pa kí n tó bẹ̀rẹ̀ ètò ìwọ ló bá wí ike. ìtàn tí mo pa láàárọ̀ yìí tí mo pa láàárọ̀ yìí all about that story is all about you. ìwọ ń kigi gún ojú àwọn ènìyàn ò fẹ́ kàn kigi gún ojú ẹ ò ń bá tọmọnìkejì jẹ́ ìwọ fẹ́ kàn bá tiẹ̀ jẹ́ ò ń destroy ayé àwọn ènìyàn ò fẹ́ kàn destroy ayé tiẹ̀. <laughs> who does that ìlú wo ni wọ́n ti ń ṣe irú orin tó ń kọ yìí ta ló fẹ́ bá ẹ orin tó ń kọ nílẹ̀ yìí ike ta ló fẹ́ bá ẹ kọ orin tó ń kọ nílẹ̀ yìí orin yìí níbi tó wá burú dé o tún wá jọrẹ̀ lójú onígbéraga débi tó ń nígbéraga dé ìgbéraga tiẹ̀ ò lópin kò ní ẹ̀ǹdì kò ní bẹ̀rẹ̀ tọ́lọ́run lójú ìgbéraga ẹ ò ní ìbẹ̀rẹ̀ kò ní òpin kò láfiwé ẹni tó bá ní ìgbéraga jù ẹ wà láìtàlá ìkó sórílẹ̀-èdè yìí mọ́ ló wà ike gbogbo ìtàn tí mo sọ kalẹ̀ yìí ìwọ gangan fúnra rẹ̀ rò ó mo fẹ́ kó o lọ sùn kó o sùn dáadáa kó o lie down kó o gbẹ́yìn lélẹ̀ kó o ro ìtàn tí mo pa yìí sí ìgbésí ayé ẹ àti ìtò ń ṣe fún àwọn ọmọ ènìyàn. mo fẹ́ kó o lọ sùn kó o lọ jókòó kó o wo gbogbo nǹkan tó o ti ṣe látẹ̀yìnwá sí àwọn ènìyàn kó o wá wò síbi tó wà yìí ṣorí àwọn tó lọ sábà yẹn àìmọ̀kànmọ̀kàn òun ni ò jẹ́ kán mọrú èèyàn tó jẹ́ ẹni tó bá súnmọ́ tó bá sì ń ṣe bí ọmọ dáadáa sí irọ́ ló pa òyìn máa bá tonítàn jẹ́ ta ló súnmọ́ ẹ òkété tí kì í ṣe ègún èṣìṣú ló fi gún onítàn gbẹ̀yìn in person like me ṣó fi ègún èṣìṣú gún mi ṣọ́ọ̀fin ègún èṣùṣù gún mi ẹ̀yin ará ilé ẹ̀yin tẹ́ ń wò ó ẹ̀yin tẹ́ ń sọ́pọ́ọ̀tì òkété mo fẹ́ play ibi tí mo ti ń yìn ẹ́ yìn ẹ́ yìn ẹ́ my boss lady my boss lady nobody should come for my boss lady whoever come for my boss lady come for me whoever abuse Dr. Adeyinka abuse me whoever cause her cause me ah máa fún yín jẹ́ wòtòwòtò mo fẹ́ kó gbọ́ kan tó fi san fún mi ike èrè iṣẹ́ tí mo ṣe fún ẹ òòrè ẹ̀ tó san fún mi rèé o fraud àkáǹtì mi lórí pé fún mi ní one million ó dé àwọn fake customer sí mi lórí pé ó fún mi ní one million ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbogbo ẹ̀yin tí ike bá ṣẹ̀ tẹ́ ẹ mọ nǹkan tó ṣe fún yín ẹ bọ́ síta ẹ máa sọ ọ́ àwọn àwọn aláṣẹ Yorùbá ẹ má jẹ́ ká kọjú sí má jẹ́ ká bú wọn àlè bú wọn ìyálàjẹ ìyálàjẹ Oòduà mi ò bú yín mi ò dẹ̀ ní bú yín ṣùgbọ́n màá sọ àwọn nǹkan tí òkété ṣe fún mi màá sọ fún yín mo dẹ̀ mọ̀ pé àbíyamọ ni yín mo mọ̀ pé ẹ̀ dárò. bàbá mi ààrẹ Gani Adams lóògùn ọ̀fẹ́ o mi ò ní bú yín bàbá torí pé ẹ kì í ṣe ni èébú lọ́wọ́ mi màá kàn sọ àwọn ọ̀kan tí òkété ṣe fún mi yẹn Dorcas màá sọ ọ̀kan tó ṣe fún mi màá sọ fún yín ẹ lè dáwọ́ kẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹ̀ tọ́jú pé lóòótọ́ ló wà lọ́dọ̀ yín ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí lọmọbìnrin náà tún ṣe fún ẹ tó bá ní àbíkẹ́ ẹ má bínú pé mo dárúkọ yín lọ́sàn gbogbo èyí tí bá dárúkọ yín má bínú pé mo dárúkọ yín o tó bá ní àbíkẹ́ ṣe òun tó bá lọ́lọ́wọ́ ṣíbí ṣe òun tó bá ní mo pé lọ́lá ṣe òun ẹbẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí ni ẹ̀ṣẹ̀ tí mo pé lọ́lá ṣe tó bá ní lẹ́gbàá ṣe òun tó bá wá ní èmi tó yìí lọ́gọ̀gán ṣe òun ẹni kí ni mo ṣe fún tó bá wá sọ fún yín ẹni kó mú ẹ̀rí wá tó bá ní nǹkan báyìí ni mo ṣe tó rò lẹ́jọ́ fún yín ẹlẹ́fẹ́ rí ẹ̀rí tí mo fi ṣẹ́ kó sọ fún yín torí wípé ibà mo mọ̀ yín dáadáa ẹ lè má mọ̀ mí èmi mọ̀ yín mo mọ̀ wípé ẹ kì í sí nídìí èbìtà ẹ kì í sí nídìí alábòsí ẹ bá ń táàgì ibà ẹ dákun torí ọlọ́run ẹ bá ń táàgì yèyé tó yìnkan lábẹ́ olóko mi àwọn ni wọ́n kọ́kọ́ jẹ́ orúkọ kẹ́mi náà tó jẹ́ orúkọ ọmọ Odùduwà pàtàkì ni wọ́n ojúlówó ọmọ káàárọ̀ òjíire tínú àwọn ọmọ náà Yorùbá ń dùn sí ni ẹ bá mi táàgì wọn mà mo pè yín tó mo pè yín tajẹtajẹ torí ajé igbá ajé lẹ gbé dání igbá wo ní di bàdà pàdújẹ mọ́ yín lọ́wọ́ màmá Tóyìn Kọ́ládé mo pè yín tọ̀wọ̀tọ̀wọ̀ mo pè yín tọlọ́gun tọlọ́gun mo pè yín tẹ̀sọ́tẹ̀sọ́. tí gbogbo àwọn tó ń tó ń sọ wípé wọ́n ṣe òun tó bá ní wọ́n ṣe òun ẹ bá mi pé Dorkas pé kí lẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ pàtó tó fi ní kán ba ayé mi jẹ́ tó ní kán gba iṣẹ́ lọ́wọ́ mi lẹ́kìtì stéètì tó dẹ̀ ní kán ba kán destroy business mi ẹ bá mi béèrè lọ́wọ́ Dorkas ẹ̀yin àgbàgbà méjì tí mo dárúkọ yìí. Dorkas o bá lè sọ ẹ̀ṣẹ̀ kan ṣoṣo tí mo ṣẹ̀ tó fi ṣe eight hours show fún mi ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ personally tó bá fi lè sọ síta fún mi tó o sọ pé nǹkan báyìí ni mo ṣe fún ẹ wà láìka lẹ́sùn wọn bí láì bọ́ta lọ́jọ́ kejì máa wá apologize tí mo bá rí i pé lóòótọ́ ni mo ṣẹ̀ ẹ́ lóòótọ́ àti lódodo bóyá èmi ò mọ̀ ni bóyá mo ṣẹ̀ ẹ́ láì mọ̀ wọn kì í ṣẹ̀ ẹ́ kó tó bá yé èèyàn jẹ́ ẹ̀ dọ́kà Adéyínká tó pẹ̀lú ẹ̀dẹ́kọ̀sẹ́ tó yíwọ ẹ̀dẹ́kọ̀sẹ́ yín empowerment wọn kì í ṣẹ̀ rárá ó máa ó máa ń fi ayé èèyàn pọ̀wó lórí Facebook ni ó máa ń fi destruction èèyàn pọ̀wó ni ẹnikẹ́ni tó bá ti mọ̀ wípé orúkọ ẹ máa pọ̀wó fún ẹ wàá dán ẹnu mọ́ wàá bá tiẹ̀ jẹ́ wàá wàá dìgì ẹ̀ wàá dìgì láti wọlé ni. ẹ̀yin ìyá mi ẹ jọ̀ọ́ o ẹ mọ bá ń ká lọ o ẹ̀yin àgbààgbà ẹ̀yin olóyè lóyè ẹ̀yin adéládé ilẹ̀ Yorùbá tó bá lẹ́ni tó bú yín torí dọ́kàsì kì í ṣe wípé ó wù láti bú yín ìtara tó mú wọn ìtọ́ ṣe wọn ìtínọ́ká fi ṣe fún wọn òun ló ń ta wọn lára wọn ò dẹ̀ expect pé ẹ lè bárú dọ́kàsì ṣe làwọn ṣe ń sọ̀rọ̀. <clears throat> tó o bá lè sọ ẹ̀ṣẹ̀ kan tí mo ṣẹ̀ ẹ́ dọ́kàsì sórí pọ́pẹ́ tí mo ti dá orúkọ ẹ mọ́ ó pẹ́ tí mo ti dá orúkọ ẹgbẹ̀yìn but this chart i'm referring this chart to all the elders in Yoruba land all the people you were running to you've once tell us to go and start burning their houses god bless you ṣọpẹ́ṣọpẹ́ mi ò ní wá yín tì. You've once said that we should go to their houses and start burning them. We, you said we should go and be cutting their head off àwọn tí wọ́n wá ń sábà yìí oníkàwá àwa ọmọ yorùbá tá a wà nílẹ̀ yorùbá oníkàlọ́ máa gé orí wọn dànù oníkàlọ́ máa pa wọn dànù oníkàlọ́ máa finá sílé wọn oníkà máa pa ọmọ wọn gan pàápàá àwọn ọ̀nà wa ń sábà sìn tí wọ́n wá ń sá kúbẹ́kúbẹ́ tó ń sábà wọn tó sọ pé kán gbà ẹ́ nígbà tí ìwọ fẹ́ kí ayé tiwọn bàjẹ́ tó o fẹ́ fi ọwọ́ London o fẹ́ fi treat ìfọkọ̀pù wa ń bí o bìlífù pé owó tó wà lọ́wọ́ ẹ dollars tó wà lọ́wọ́ ẹ o fẹ́ wá fi bà tiwa jẹ́ Nàìjíríà ń bí nígbà tó fẹ́ kọ̀ ní nàìjíríà ó lérí fún mi ó ní tó bá ti lè wá sí nàìjíríà ó ní wàá rán mi lẹ́wọ̀n láìṣẹ̀ láìrò ẹ́ Dorkas láìṣẹ̀ láìrò ẹ́ ó wà nílùú òyìnbó òun lérí mọ́ èmi tó wà nàìjíríà pé tó bá dé sí nàìjíríà yìí o pé kí n gbà wípé ẹ̀wọ̀n ni mò ń lọ Dorcas ẹ̀yin ìyá mi àti bàbá mi tí mo dárúkọ ibà lóògùn ọ̀fẹ́ o yèyé yèyé adé yèyé adé of the universe olóyè pàtàkì ọlọ́wọ́ ọ̀tún ọ̀nìrìṣà yèyé tóyìn kọ́ládé mo pè yín mi ò pè yín fúkú mi ò pè yín fárùn mi ò pè yín fàfà mi ò pè yín fún bànújẹ́ mo ń pè yín kẹ́ ẹ tẹ́tí sí ọmọ yín thank you mo ń pè yín kẹ́ ẹ tẹ́tí sí ọmọ yín kẹ́ ẹ lè kẹ́ ẹ gbọ́ wọ́n ní ìyá ọmọ kì í pé ọmọ àìjẹ́ abiyamọ kì í gbé tí kì í gbóhùn ọmọ ẹ̀ má ta ti wéré mi ò pọfọ̀ níwájú ní mi ò dẹ̀ pòwe níwájú yín mo kàn ń kà yín sí àwọn nǹkan tí Dorkas Adéyínká ṣe fèmí ni mo ń pàkíyèsí yín sí. tí Dorkas bá wá sọ fún yín nísìnyí pé àwọn kan wà after her mama ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé kí lẹ̀ṣẹ̀ tó ṣe àwọn wọ̀nyí please ẹ má sọ̀rọ̀ àlùfàǹṣá sí bí o mọ́mi ọlábísí àyìnkẹ́ alóńgẹ́ ẹ jọ̀ọ́ ẹ má sọ̀rọ̀ àlùfàǹṣá sí wọn àwọn àgbà tá à ń tẹ̀ ń wò wọ̀nyí náà àwọn àgbà tẹ̀ ń wò yìí ọmọ yìí ti lọ parọ́ òkè mọ́tòdò fún wọn ni ọmọ yìí ti lọ rojọ́ bẹ́rìbẹ́rì fún wọn ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín tẹ́ ẹ bá mọ Dorcas dáadáa ẹ ní máa bínú sí àwọn àgbààgbà wọ̀nyí tẹ́ bá mọ Dorcas dáadáa ẹ ní máa bínú sí wọn Dorcas ti parọ́ òkè mọ́tòdò Dorcas lè tú ìlú láàrin wákàtí kan. ṣèbó ní bí Dorcas ṣe confuse mi mọ́ yèyé mẹ́ṣọ́ ṣèbó ní bó ṣe confuse mi mọ́ àbíkẹ́ jagaba ṣèbó ní bó ṣe confuse mi mọ́ ìyá ètò wájà ìyá ẹ̀ ń sìn bí dọ́kàsì ṣe máa ń confuse àwọn èèyàn nìyẹn ó ní spirit of manipulation ó ní spirit of um, trick ó ní trick kan lọ́wọ́ àní bínú àní bínú sí àwọn àgbààgbà wọ̀nyí ẹ jọ̀ọ́ ẹsẹ̀ sọ ẹsẹ̀ sọ ẹsẹ̀ sọ ìgbà míì wà lọ́pọ̀gbọ̀ tó jẹ́ wípé kì í ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ àrùfàṣà tá a máa fi ṣẹ́tù ọ̀rọ̀ àlàyé lásán nìkan la nídìí láti ṣe fún àwọn àgbà wọ̀nyí tọ́rọ̀ wa yé wọn kò dìgbà tá a bú wọn kò dìgbà tá a kọ̀dẹ́mù wọn ṣùgbọ́n jẹ́ ká sọ ọ̀kan tí Dorcas Adéyínká tó lòun ṣe empowerment sọnù tó lòun ṣe ẹ jẹ́ ká sọ ọ́ kí àwọn wọ̀nyí kọ́kọ́ gbé yẹ̀wò tí ìka bá rojọ́ ìkẹ́kọ̀ọ́ ló máa dà. Dorcas. tó bá lè sọ ẹ̀ṣẹ̀ kan pàtó tí mo ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan pàtó tí mo ṣẹ̀ tó jẹ́ a single ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tó fi wá ba ayé ọ̀tá mi jẹ́ débi tó dé yìí wàá sọ fún mi wàá sọ orúkọ tí ìyá àti bàbá ò sọ mí tó o pè mí. God bless you ṣọpẹ́ṣọpẹ́ tó bá lè sọ one single ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ pé ìdí báyìí ló ṣe ṣerú kan báyìí mi ò ní gbàgbé and the evidence is with me and it will be and it will be with me forever if you think I have deleted it no and if you think I will delete it no it's part of my evidence. Are you getting me? lórí youtube lórí facebook tóyìn dọ́gàngàn apànìyàn ni ẹ wo ìdí tí ń rìn nínú oúnjẹ tó ń sẹ́ǹdì sí yín ó dẹ̀ pàpà sẹ́ǹdì sí yín máa tún fi àwọn fídíò yìí máa tún fi sínú fídíò yìí tí mi ò ní sọ̀rọ̀ sórí ẹ̀ kẹ́ ẹ lè gbọ́ nǹkan táwọn kọ́. bàbá mi bá Hello? Hello? Baba mi ba Gani Adams Lo ọ̀fẹ́ o. Mama mi onígbàjé ìgbàjé arẹmọ onígbàjé olókun yèyé Tóyìn Kọ́ládé ẹ̀bùn àfihàn èyé. E ẹ bá mi béèrè lọ́wọ́ Dorcas Adéyínká tó ń sábà yín pé kí ni mo ṣe fún tó fi ṣerú kan báyìí fún mi ẹ béèrè lọ́wọ́ ẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe tẹ́ ẹ fẹ́ gbọ́ ti ẹgbọ́ èèyàn kan dá tẹ́ ẹ fẹ́ ro ṣùkàkútàgbàtù tó ń lò fún yín tó ń pẹrẹ lọ́mọ olóyìnbó onírọ́ tẹ́ ẹ̀ bá fẹ́ wò ó àwa tá a wà ní nàìjíríà bí tá a dúró síbi tá a ṣe nàìjíríà fún yín tá a try láti struggle tí mi ò jalè màmá bàbá bàbá rẹ tí mi ò jalè tí mi ò dọ́kọ tí mi ò sọ̀rọ̀ mi dájá àgbóró kiri tí mi ò sọ̀rọ̀ mi dólè tí mi ìtọ́ ń dọ́bà tí mò ń gbìyànjú àti jẹ àti mu fọ́mọ tí mò ń tiraka kó lè dáa fún mi tí ọmọ kan lòun wà nílò òyìnbó ní comfort zone ẹ̀ tó ṣàdúrù kan báyìí fún mi. ó yẹ ká ẹ béèrè lọ́wọ́ ẹ pé kí ni mo ṣe fún un kí lẹ̀ṣẹ̀ mi gan pàtó kí ni nǹkan gangan tí mo gbé tí mo gbà lọ́wọ́ ẹ ẹ̀yin èèyàn ńláńlá wọ̀nyí ẹ̀yin ọba aládé Dorcas Adéyínká lòun ṣe empowerment ibà lógo ọfẹ Dorcas lòun mú empowerment wá fún yín Dorcas ṣe empowerment one million olóhùn fi olóhùn contribute sí business mi ó torí ti bẹ́ẹ̀ gbé ẹsẹ̀ lé account mi dèní ó dẹ̀ wá sábà yín ó wá sábà yín ṣé ẹ fẹ́ kí gbogbo ọmọ nàìjíríà ó dàbí ti dọ́kàsì ká máa ṣe iṣẹ́ ibi ká máa wá sábàwọn èèyàn kankan náà tí gbogbo ọmọ nàìjíríà bá ń wà bíi ti dọ́kàsì ibà yèyé kọ́ládé tí gbogbo ọmọ nàìjíríà bá ń wùwà bíi ti dọ́kàs ẹjọ́ ẹ̀yàn gidi mélòó ló fẹ́ kù sí nàìjíríà talẹ̀ yẹn á máa ṣe ìbalẹ̀ lórí ta ni ẹ̀yin yẹ̀yẹ́ a máa ṣe yẹ̀yẹ́ lé lórí nígbà tí gbogbo ọmọ nàìjíríà bá da olórí burúkú ọmọ bíi ti Dorkas ẹrọ lẹ́ẹ̀mejì kẹtùrò ẹnikẹ́ni tó bá mú Dorkas wá bá yín irú kankan ìjọ ni wọ́n iṣẹ́ bíi kan náà jọ ń ṣe ẹ fura. Yes, she froze it she froze my account i'm telling you this What if froze account missing, going to two months ló if froze account mi ẹ wá rí i pé nǹkan tó wọ́n lọ wá bless account yẹn mi ò kí ń business mi síbẹ̀ personal account mi ni and thank God kò salary account mi bẹ́ẹ̀ account yẹn ni mò ń lò UBA account yẹn is done òun nobody should pay any money to UBA account again nobody ó froze àkáǹtì mi ó tún wá fi nọ́mbà IPO ó fi síbẹ̀ ó sọ fún àwọn ó sọ fún àwọn ó sọ fún oní báǹkì pé tọ́ bá ti rí tí mo bá wá sí báǹkì ó ní kọ́ ó ní kọ́ arrest mi ó ní mo ṣe fraud ní Dorkas. yèyé Tóyìn Kọ́ládé kára ó lé o ẹ̀bùn àfi o àgbàyìn adalẹ́mà ẹ pé dọ́kàsì lọ́dọ̀ yìí níbi tó wà pé kí ni mo ṣe fún tó fi froze àkáǹtì mi kí ni mo dà lólè ẹ tó fi froze àkáǹtì mi díìl burúkú wọlé ní atẹ́gbẹ́gbẹ́ ṣe papọ̀ tó sọ pé mo bá ń ṣe díìl tó fi froze àkáǹtì mi honestly ọ ọlá ìtọ́ beauty world ọlọ́run ọba ń gbọ́ there are some things ẹ rí i pé mo dákẹ́ ẹ rí i pé mo dákẹ́ pé mi ò sọ nǹkan kan ẹ rí i pé mi ò ṣe ṣáàt ó ní àwọn ìgbésẹ̀ tí mò ń gbé ni mo ṣe dákẹ́ tí mi ò ṣe ṣáàt kì í ṣe pa ilé sọ̀rọ̀ kì í ṣe wípé àti wá ṣe ṣáàt kì í ṣe pé ó rẹ̀ mí kì í ṣe pé bẹ́ẹ̀ mi ò mọ èsì tí mo fẹ́ fún dọ́kàsì èmi àti dọ́kàsì àti ẹ́ sábọ̀dù àjọ ní kúrò lórí ẹjọ́ ni àjọ dàkú ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó bá rẹ̀ wọ́n kò lè rẹ̀ mí ṣùgbọ́n wọ́n ní ẹ̀sọ̀ ẹ̀sọ̀ náà fi ń pa irù tó bá bà léèyàn lẹ́pọ̀n téèyàn bá fi sùúrù pa èèyàn á fọ́ ẹ̀pọ̀n mọ́ra irù á fọ́ lọ ẹ̀pọ̀n á máa ròyàn. téèyàn ò bá ṣọ́ra tó bá la bí irú ṣe jẹun tó tó bá la ọwọ́ mọ́ ẹ̀pọ̀n ẹ̀pọ̀n á fọ́ irú á fọ́ lọ ẹ̀pọ̀n ńkọ́ tó ti fọ́ òun ni mo ṣe kọ́kọ́ lọ dúró náà mo kọ́kọ́ lọ wo mo lọ ṣọtọ jáìsì kan tí mo máa ṣe fún òkété ò lè bọ́m̀bẹ̀ eh. <laughs> lóòótọ́ àwọn àgbààgbà náà wà lára àwọn tó ń dì pẹ̀lú ẹ̀ bọ̀ ṣé ọ̀rẹ́ mi mò ń dì pẹ̀lú ẹ̀ ò lè ké síta mò ń dì pẹ̀lú ẹ òde ké síta mi ò dé bá ìfi kíní ṣe o àdìláìtàláì ọmọlúàbí ni mò ń lò fún ẹ àyàfi tó wáyé pé mo ṣẹ̀ ẹ́ nìkan ló kù tí mi bá ti ṣẹ̀ ẹ́ dọ́kà àtúndé wípé ìfẹ́ ni mo nà sí ẹ tí mo nawọ́ ìfẹ́ sí ẹ tí mo embrace ẹ bíi sísítà tí mo ń worship ẹ bí èèyàn gidi tí mo sọ ẹ di èèyàn tí mo bẹ̀rẹ̀ sí ní gbé ẹ bí ẹni gbé ẹyin tó wá fi òdì ọwọ́ nà mí wàá ṣe wàá ò ní bọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. yèyé tóyìn kọ́ládé ẹ̀bọ̀ afín ẹ̀bọ̀ ní afín láṣẹ tèdùà orí àpèrè orí oyè tẹ́ wà yẹn jẹjẹrẹ iwájú lọ àjẹgún àjẹtọ́ ni ẹ jẹ́ lágbára ṣẹ̀dá ẹ bá ń bèrè lọ́wọ́ Dorcas Adéyínká empowerment pé kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tó fi di pé ó ṣe nǹkan báyìí fún mi ẹ jẹ́ tún play ẹ̀ fún yín màmá kẹ́ ẹ gbọ́ ó lé mi apànìyàn. ọlọ́run la fi bẹ̀ lórí youtube lórí facebook tóyìn dọ́gàngàn apànìyàn ní ẹ wo ìdí tí ń rìn nínú oúnjẹ tó ń sẹ́ǹdì sí yín ó dẹ̀ pàpà sẹ́ǹdì sí yín máa tún fi àwọn fídíò yìí máa tún fi sínú fídíò yìí tí. ibà ló gọfẹ́ o ẹ bá mi béèrè lọ́wọ́ Dorkas Adéyínká empowerment tó fún yín ní empowerment slots pé kí ni ọmọ tó ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí kí ló fi ṣí ẹ́ tó fi froze àkáǹtì ẹ̀ kí ló gbà lọ́wọ́ ẹ ṣé ó tọwọ́ bọ àpò ẹ kó tó kó one million sílẹ̀ ṣé ó appreciate one million àbí kò appreciate ẹ iṣẹ́ wo ló ṣe fún ẹ tó fi fún ní one million naira ẹ béèrè lọ́wọ́ olórí burúkú ọmọ yìí. ẹ béèrè lọ́wọ́ olórí burúkú ọmọ òṣì ọmọ ìyà gbẹ́kẹ̀yàn ọlọ́wọ́ mẹ́sàn-án. ọmọ atiro ọmọ ẹlẹ́sẹ̀ pasẹra ọmọ ìyá ọmọ òfò tí ọrẹ ni bí ẹ bá bèrè kí ni mo ṣe fún. torí ẹyin ni ẹ̀yin ẹ̀yin ẹ̀yin là ń wò gẹ́gẹ́ bí aṣáájú wa nílẹ̀ Yorùbá o là wá àwa wà àwa la wà lẹ́yìn yín táwọn èèyàn fi ń gbé yín o ọmọ olórí burúkú yóò sí lẹ́yìn yín o ọmọ òfò ọmọ àdánù yóò sí lẹ́yìn yín ọmọ ìyà ọmọ òfò ọmọ àbí ìpàbẹ́ yìí kò sí lẹ́yìn yín tábáyépa fẹ́ ṣe nǹkan tí dọ́kàtì ní ká ṣe fún yín ni ó ní ká lọ máa gé orí yín mọ́lé ni o ó ní ká lọ máa gé orí àwọn lọ́balọ́ba àwọn ààrẹ àwọn àwọn senators àwọn rep ó ní ká lọ máa gé yín lórí mọ́lẹ̀ ni o thank you so much for the star mọ́mí ṣọpẹ́ṣọpẹ́ ó ní ká lọ máa gé orí yín mọ́lẹ̀ nígbà yẹn tó nǹkan tó sọ fún wa nìyẹn o ká nípa àti ṣe kò ní rí yín sábà báyìí o ọmọ tó ṣẹ̀ wá rí yín ní èèyàn yìí tó ṣẹ̀ wá rí yín lẹ́ni tó máa wá sábà yìí ó ní ká lọ máa gé orí yín mọ́lé ni ó ní kí àwa ọ̀dọ́ orílẹ̀-èdè yìí máa gé orí yín mọ́lé. ó ní káwa ọ̀dọ́ orílẹ̀-èdè yìí ká lọ máa gé orí yín mọ́lé ni o. ìyìn tó sọ fún wa ń gbà yẹn nìyẹn o. Dorcas kì í ṣe ọmọ tí èèyàn ń pọ̀n. thank you mọ́mí ṣọ́pẹ́ṣọpẹ́ thank you. Dorcas Adéyínká empowerment kì í ṣe ẹni tí èèyàn ń pọ̀n ọmọ lẹ́sẹ̀ dírodíro ni kò sí bẹ́ẹ̀ ṣe lè pọ́nlé tó ó máa padà pọ̀ síbi èbí ẹ̀ nítorí pé ẹlẹ́dẹ̀ ni. torí tó bá máa padà wá bọ́ta tó bá máa padà wá tẹ̀ sí yín lójú àwa ọmọ nàìjíríà tó máa kù sí rèé o àwa tá a máa wá jáde fún rèé o tẹ́ ẹ bá ti lè gbáláyè báyìí kó ṣe wá báṣabàṣa tó bá dìgbà tí yín bàbá àti ìyá wa á fọwọ́lera á máa wò yín ni o á jẹ kó fìyà tó bá wù jẹ yín o. tó bá dẹ̀ rírú wa ìṣe nígbàgbá tó padà hẹ́ẹ̀dì wa ó wá kù sọ́wọ́ yín o torí ọmọ tó wá sábà yín ó jẹ́ kẹ́ ẹ lè béèrè lọ́wọ́ ẹ̀ pé ẹ̀ṣẹ̀ wo ló ṣe àwọn aráabí tán lé ẹ̀yìn gan kí ló ṣe fún wọn. dọ́kàsì ò kì í ṣe ọmọ gidi kì í ṣe kì í ṣe alálùbáríkà kò sẹ́ni tó súnmọ́ dọ́kàsì kìkì ọ̀kadàmọ̀ láyé pọ̀ ń súnmọ́ kò sí ẹni tó lè súnmọ́ dọ́kàsì tí ò ní regret ẹ̀ láyé pé òun súnmọ́. dọ́kàsì máa fi èrú gbàbùkún ni dọ́kàsì máa ba ayé èèyàn jẹ́ gòkè ni màmá tóyìn kọ́ládé ọlọ́run á túbọ̀ lọ́ra ẹ̀mí yín fún wa ẹ̀ pẹ́ fún wa ẹ̀ pẹ́pẹ́pẹ́ ẹ̀ ní dààmú lórí àwọn ọmọ yín dọ́kàsì tẹ́ bá gbalẹ́yìn tá ẹ̀yìn náà ló máa fi gé yín jẹ padà. Dorcas lè dàárín ẹ̀yin àti onírìṣàrú kábíyèsí o ó lè dàárín ẹ̀yin àti ẹ̀rú kẹ́ má gbọ́ra yín mọ́. ẹni tẹ́ bá mú Dorcas mọ̀ lẹ́yìn Dorcas máa gbà mọ́ yín lọ́wọ́ ṣé ẹ rí Dorcas ṣé ẹ rí ìyá oníkírìmù ìyá tó tẹ kìkì àyà sókè tí gbogbo ìsàlẹ̀ ẹ ti rìn yẹn èmi ni mo mọ̀ èmi mo mú Dorcas mọ́. ìyá tó ṣe kìkì àyà tó fi gbogbo àyà ṣe bọ́dì tí yòókù ara ẹ ti rín tó dàbí oníwàṣí ọkọ̀ tó dàbí ss yẹn ìyá yẹn èmi ni mo mọ̀ ọ́ kó tó mọ̀ ọ́ èmi ni mo fi wọ́n mọ́ra wọn irú èyí tí dọ́kàsì jẹ́ nìyẹn dọ́kàsì á fi ẹ̀tàn á fi gba èèyàn mọ́ yín lọ́wọ́ gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ pátápátá tí dọ́kàsì tẹ́ ẹ mú dọ́kàsì mọ̀ pátápátá ló máa kọ ẹ̀yìn àyìn àti wọn síra á kọ ẹ̀yìn àyìn àti wọn síra ẹ̀ ní gbọ́tara yín mọ́ láyé. irú èyí tí dọ́kàsì jẹ́ nìyẹn yèyé ẹ má jẹ́ kí dọ́kàsì ó fi stíríkì kó fi eh, súwìtì pẹpẹmẹ́ǹtì kó fi gba gúdígúdí lọ́wọ́ yín. ẹ má jẹ́ kí lọ́kàsí ó fi pẹpẹmẹ́ǹtì kó fi gba gúdìgúdì lọ́wọ́ yín ibà lóògùn ọ̀fẹ́ lọ́kàsí fẹ́ fi just little empowerment èèyàn bíi mélòó kan ó fẹ́ fi gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ yín olórí burúkú ọmọ tí ò rí London gbé tí London tí ò gbé London ò sàn kò ṣiṣẹ́ kò ṣàbọ̀ ní London gbogbo àwọn èèyàn ń ṣiṣẹ́ wọ́n hustle ní London dọ́kàsì ò bá wọn ṣiṣẹ́ ìbàjẹ́ ìbànújẹ́ nìkan ló fi ń pọwọ́ lórí Facebook kó bà yé àwọn ènìyàn jẹ́ òun ló fi ń jẹun lórí Facebook dọ́kàsì á ṣí ṣọ́ọ̀bù kalẹ̀ dọ́kàsì ò ní polówó ẹyọ kan báyìí kò ní kiri ọjà ẹyọ kan báyìí dọ́kàsì á dẹ̀ mẹ́sọ̀ pé òun pa thirteen thousand dollars lórí orúkọ ìbàyàn dọ́kàsì tó bá lè mọ èèyàn gidi mọ́ yín ẹ̀yin méjèèjì tí mò ń dárúkọ yín tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pè yín lórúkọ yìí tó bá mèèyàn gidigidi méjì mọ́ yín àbí mẹ́ta ó máa smash wọn mọ́ yín lọ́wọ́ in fact àárín ẹ̀yin àti wọn á dín tó jẹ́ pé ẹ̀yin padà gbọ́ tara yín wọ́n títí ayé á fi parẹ́ orí dọ́kàsì ti burú kò síbi tó bá wọ̀ síbẹ̀ ò ní dàrú tí wọ́n ti bá wọ àárín èèyàn mẹ́wàá àárín mẹ́wàá yẹn máa dàrú ni àárín wọn máa dàrú ni tí ò ní ṣe tò kò sí àgbẹ̀ tí lọ́kàtí bá dé síbẹ̀ ò ní nira ibẹ̀ agbóná yigigi ni torí pé ìgbóná wà lára Dorcas ìgbóná wà lára ẹ̀ ẹ̀jẹ̀ má bínú o. àdẹ̀lẹ̀ máa wo ẹ̀yin tí ẹ jẹ́ aláṣẹ orílẹ̀-èdè tiwa tẹ jáláṣẹ ọmọ ilẹ̀ Yorùbá káwọ wípé ká máa wò yín níran kí ọmọ burúkú kan kó fẹ́ wọlé sí yín lára láti bà ti yín jẹ́ ká wá dákẹ́ à lè ṣe onírú mi ṣe bọ́ta lọ́sàn-án yìí láti wá ṣàlàyé fún yín pé nǹkan báyìí báyìí báyìí nǹkan báyìí báyìí báyìí lọmọ tó wà ní sàkání yìí ń ṣe bó tiẹ̀ jẹ́ ọ̀rọ̀ tèmi nìkan ẹ bèrè lọ́wọ́ ẹ̀ ẹ lọ wo ṣóò mi sẹ́yìn ẹ lọ wo bí mo ṣe ń pọn tí mò ń ka ẹ tí mò ń gẹ ẹ lọ wo bí mo ṣe ń yìn tí mò ń pọnlé ẹ wá lọ bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló pàdé pé mo wá kọjú àròsí báyìí pé kí nìkan tó ṣe fún mi tó fi dẹ báyìí tiẹ̀ ní àwọn tó kù ló ṣẹ́ ká tiẹ̀ ní pé àwọn tó kù ṣẹ́ ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé kí lè mi èmi particularly kí ni mo ṣe fún at least ó yẹ kó lè rí kankan tó máa kà sẹ́sùn tá kà sí mi lẹ́sẹ̀ pé mo ṣe fóun. ẹ̀sùn tó ní mo ṣe ó ti rí díẹ̀ òótọ́ o kò lè sọ̀rọ̀ ni o ó ti rí òótọ́ ọ̀rọ̀ o kò lè sọ̀rọ̀ o ẹ wá bèrè lọ́wọ́ ikékẹ́mi ọmọ adéyínká ọmọ adébísí ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni tóyìn ìdó ọ̀gàngán ṣe fún tó fi pè lápá nìyàn. ẹ bèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀yin ìyá ìrìnàjò bàbá mi ni mò ń pè yí o Ìbà Gani Adams àti yèyé Tóyìn Kọ́ládé ẹ̀yin ìyá mi ẹ̀yin ìyá mi alálùbáríkà ẹ̀yin abiyamọ gidi tẹ́ ẹ jẹ́ abiyamọ tiwa nílẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òpómúlérò Yorùbá tẹ́ ẹ jẹ́ igi igi àràbà tí gbogbo wa tá à ń rọ̀gbà yíká igi igi igi igi tó tẹ́ tí gbogbo wa ń sá sábẹ́ ẹ̀yin méjèèjì yẹn ni mò ń pè lọ́sàn-án yìí o èmi ò dẹ̀ pè yín fún èébú mi ò pè yín fúnkú mi ò pè yín fárùn mi ò pè yín fún ìṣàtì mi ò bà yín lórúkọ jẹ́ o mo kàn ń bẹ̀ yín mo rọ̀ yín ni pé ẹ bá ń bèrè lọ́wọ́ ọmọ tó sásọ́dọ̀ yín pé kí ni mo fi ṣe ẹ bá ń bèrè lọ́wọ́ ẹ ẹ̀ṣẹ̀ kan tí mo ṣẹ̀ ni pé ó ní ká lọ máa gé orí ẹ̀yin ẹ̀yin ẹ̀yin èèyàn ńláńlá àdẹ̀dá lóhùn ó ní ká lọ máa gé orí àwọn ọba wa ládàáfin àdá lóhùn ó ní ká lọ máa finá sílé yín àdá lóhùn o. ẹ̀yin kan ṣoṣo tó ní ká wá lọ bá yẹn ká lọ máa kọjú ìjà sí yẹn ẹ̀yin ló sá sábẹ́ yín sí yìí o ẹ̀yin ló sá sí abẹ́ yín báyìí o tó ń ṣe wá ní jàǹbá torí pọ́nrán wa níṣẹ́ àjẹ́ ó ń ṣe wá ní jàǹbá ó bọ́ sábẹ́ yín ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni ó kí ló tó fi freeze àkáǹtì ni. ṣèbó ní ngo lòún rọ̀nù ó lòún ṣe empowerment ó dẹ̀ fún mi ní one million naira mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé iṣẹ́ wo ni mo ṣe fún tó fi fún mi ní one million then why tó fi wá lọ froze àkáǹtì mi lórí one million naira tó lò fún mi tí gbogbo ayé ti gbọ́ ti fún mi ní one million naira. why tó sọ pé ó pera ẹ ní kí ló ń porúkọ ó pera ẹ ní kí ló ń pè yìí aláàánú tó ń ran mẹ̀kúnnù lọ́wọ́ ó wá ṣàánú tán torí pé nìyẹn lòun ò bá ṣe iṣẹ́ ibi tó ń ran mọ́ ó dẹ̀ lọ froze àkáǹtì ẹ̀. mélòó nínú àwọn tó ń fún lówó tówó yẹn ń padà dúró sí ọwọ́ onítọ̀hún ẹ lọ wádìí gbogbo àwọn tí ò tí Dorkas ṣe empowerment fún ẹ lọ visit wọn padà ẹ lọ visit wọn padà èmi kékeré mo máa ń ṣe empowerment báyìí gbogbo àwọn ọmọ tó ń gba hundred students ló gba jáàbù lọ́dọ̀ mi gbogbo wọn ló pààsì pátápátá kò sí ti ó pààsì ẹni tí cut off mark kékeré jù ló gba one eighty gbogbo àwọn tí mo kọ́ sínú hall ní December tá a gba jab form fún ẹni hundred ni wọ́n ẹni tó ní kéré jù is one eighty tó score kéré jù òun ló score one eighty. ó two twenty wà lára wọn bí wọ́n ṣe ní gáàbù wọ́ọ̀sì tó ó ní two twenty wà lára wọn. ṣé rí ẹ̀yin ẹ̀yin àgbàgbàlẹ̀ Yorùbá ẹ má jẹ́ kí Dorcas Adéyínká kó kẹ́rẹ̀ yí yín lára torí ẹ kì í ṣe ẹni àrífín lọ́wọ́ wa o ẹ kì í ṣe ẹni àrífín lọ́wọ́ any bloggers ẹ kì í ṣe ẹni tá a lè kọlà ojú ẹ̀ báyìí tá a lè wojú yín torí pé à ń rí yín gẹ́gẹ́ bí ògo ilẹ̀ Yorùbá à ń yí gẹ́gẹ́ bí iyì ọmọ Yorùbá à ń rí yín gẹ́gẹ́ bí àbúrádà tí gbogbo wa ń sábà à ń yí gẹ́gẹ́ bí igi lẹ́yìn ọgbà wa à ń yí gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì wa à lè kọlà ojú yín à lè wojú yín ẹ jẹ́ kí ọmọ yìí kó kó ẹrẹ̀ ẹ̀ kó kó síwájú kó lọ rán wàhálà ẹ̀ kó lọ sọ́ọ̀fù iṣu ẹ̀ ẹ jẹ́ kó lọ sọ́ọ̀tẹ̀ kó lọ fèsì bátùlẹ̀ whoever tó bá ṣẹ̀ kó lọ sàn tiẹ̀ láàrin wọn torí mo rí ṣáàtì yèyé mẹ́ṣọ́ lánàá tán ní kan sọ wípé òun ò ní ìṣù pẹ̀lú anybody pẹ́ni tí ó bá ṣẹ̀ pé kó lọ sàn tiẹ̀ láàrin ara wọn kábíyèsí o ọba aládé. aláṣẹ ìkejì òòṣà àwọn ọba náà pè bẹ́ẹ̀ gbogbo ọba aláṣẹ ìkejì òòṣà bàbá mi ò ní dárúkọ yín mi ò dẹ̀ ní bú yín màá kàn gbà yín lámọ̀ràn ni tó bá sọ wípé ọba alẹ́ ìbá ló ń jẹ́ ọba o tó bá sọ pé ọba jẹ́ alẹ́ ìbá ọba tó bá lé tán ọba wa lọ double cross ẹ̀ níwájú wọn ò nílẹ̀ látẹ̀yìn lọ double cross ẹ̀ níwájú wọn kàn mú ni wọn grab ẹ̀. kábíyèsí màá fi tọ̀wọ̀tọ̀wọ̀ tẹ́yẹ́tẹ́yẹ́ màá fi sọ àwọn gbólóhùn ọ̀rọ̀ bíi méjì mẹ́ta gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá tí mo jẹ́ màá fi ṣí yín níyè lórí ọ̀rọ̀ dọ́kasadéyìnká pé kẹ́ jáwọ́ bẹ̀ ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ ẹ̀ tó bá nìkan tó gbé fún yín ẹ sọ fáwọn ọmọ náà Yorùbá a máa dá padà fún yín a lè ṣe donation ká donate ẹ̀ ká dá padà fún yín kẹ́ ẹ dá padà fún kókó ṣe ẹ̀ kúrò níwájú yín torí mi ò ní nǹkan tó yẹ kí dọ́kàsì ó fà ẹni ọba aládé kankan kó má jẹ́ kó sòótọ́ ọ̀rọ̀ sí gbogbo yín lẹ̀ ń wo fracas o kò sí nínú yín tẹ́ kí ń wo fracas gbogbo ẹ̀yin ọba few of àwọn ọba ni wọ́n ráyè fracas few because tẹ bá wà ní time tẹ fẹ́ relax tẹ fẹ́ tẹ ní kankan ṣe tẹ ní meeting pẹ̀lú àwọn ìjòyè tẹ ní ọ̀rọ̀ láti settle nílùú ẹ̀ tan fóònù yín náà ẹ̀ máa wò wá. ìdí nìyẹn tí màá ṣe sọ̀rọ̀ yìí fún ọba yẹn mi ò ní dárúkọ ọba àwọn o ṣùgbọ́n ọba tí yèyé mẹ́ṣọ́ tírìtì kéèsì ẹ̀ lánàá yèyé mẹ́ṣọ́ á dára fún yín mà mi ò ní wá yín tì orí yín ò ní burú ọpọlọ àti làákàyè tó lódùmarè fún yín kò ní lọ kò dẹ̀ ní jọba ọgbọ́n àti òye àti làákàyè tọ́lọ́run fún yín á máa tẹ̀síwájú sí á máa pọ̀ sí ni ẹ wá ní ẹ wá ní jìsọ́fín ayé o ọmọ aráyé ò ní rí mú mú ẹ ní tẹnugbó bí ọwọ́ ṣáàtì yẹn àná mo wò ó dáadáa mo farabalẹ̀ wò kódà mo wo orúnkún mi mo tún jí mo tún tají mo rí wípé ṣáàtì ọlọ́pọlọ gidi lẹ ṣe lánàá. yèyé mẹ́ṣọ́ adáàfún yín mà ẹ àfọmọ ènìyàn ṣe alájà Lizzy Anjorin ni mo ń pè ní yèyé mẹ́ṣọ́ gbogbo yín lẹ́mẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ kú àfọmọnìyàn ṣe ẹ kú sùúrù ẹ kú làákàyè ẹ kú ọgbọ́n ẹ kú ohùn ohùn yìí ò ní kan létí ọmọ aráyé tábà ní ká lọ mú èèyàn gidi tó wà tábà ti ní ká mú wọn ẹ lára àwọn èèyàn gidi tó wà lórí tó jẹ́ spíkà tó jẹ́ èèyàn gidi. ẹ ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ọba tẹ́tí ẹ bá fẹ́ gbọ́ làákàyè ọ̀rọ̀ ọba tó bá fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ á tẹ́tí sọ̀rọ̀ tẹ́ sọ yẹn á dárò lẹ́ẹ̀mejì á mọ̀ wípé bọ́ọ̀rọ̀ ti rí lára yín lẹ ṣe ń sọ òótọ́ lẹ́dẹ̀ sọ ọba kọ́ba tí ò bá dáwé lórí tí ò bá dá mi lórí ọ̀rọ̀ Dorkas ọba àwọn adoníyẹ̀yẹ́ ẹ̀yin dẹ̀ ń ṣe kìlọ̀kìlọ̀ wọ́n bá adoníyẹ̀yẹ́ lẹ́yìn sì ṣe ń ṣe kìlọ̀kìlọ̀ ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ ẹni a kìlọ̀ fún ọba jẹ́ ó gbà ẹni tí ò bá ti gbọ́ tí ò gbà á padà kàbùkù ní òṣèwọ̀ ń bẹ̀ torí ọba tó bá lè máa lajú mọ́lẹ̀ kí àwa tá a wà ní nàìjíríà kọ́ ọmọ tó wà nílò òyìnbó máa ní ayé wa lára ń bí àwa lè ń ṣe ọba lé lórí o kábíyèsí àwa lè ń ṣe ọba lé lórí ẹni tó wà nílò òyìnbó ẹ̀ ṣe ọba lé lórí o another ọba ló wà ní UK kì í ṣe ọba ti ilẹ̀ Yorùbá ló ń ṣiṣẹ́ ní UK ọba ti UK ò ṣiṣẹ́ ní ilẹ̀ Yorùbá tí àwa bá lè ní faradà ká dúró sílẹ̀ Yorùbá tí ọmọ kan tó fò fẹ̀rẹ̀ tó lọ sílùú òyìnbó tó wá ní wọn lára látọ̀hún tó ní wọn lára ń bì báyìí tẹ̀yìn ọba wa sọ wípé ó fẹ́ sásábẹ́ yín á kọjú sí yín ó túmọ̀ sí pé appreciate bá a ṣe dúró tì yín síbí. Si inú yín ò dùn sí bá ṣe dúró tì yín síbí ara yín ara ara yín ò gbà wá mọ́ra nìyẹn ẹ prefer ẹni tó wà lókèrè jù wá àwa náà kọjú sí yín bí. ṣé ẹ rí i pé àwọn méjì tí mo dárúkọ yẹn yèyé tóyìn kọ́ládé àti ba Gani Adams àwọn yẹn wọ́n lè má mọ̀ bó ṣe ń lọ rẹpẹtẹ bọ ẹ̀yin ládéládé tẹ́ ń fún àwọn olórí burúkú olòṣìwọn yìí tẹ́ ń ta oyè nítọ́rọ̀ sísì tó lórí burúkú ọmọ yìí ní pé kò sí kan tó fẹ́ wá ṣe ní nàìjíríà pé òun ò lè joyè kóyè kan tó lóun kẹ̀ tó lóun ò ráyè tó yẹ orí burúkú kankan ní nàìjíríà bí tó lóun ò lè joyè kankan tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní ta oyè yín fún nítọ́rọ̀ kọ́bọ̀ tó wá kó sábẹ́ yín tẹ́ wá tún wá sọ̀rọ̀ torí gbogbo bá ṣe ń sọ̀rọ̀ tó yèyé kọ́ládé very, very reserved. She is reserved. She didn't, she didn't utter a word. She didn't say anything because she know how we are feeling. She is a mother. She know the meaning of when somebody is hurt. So she did not say anything. No. She has not been saying anything towards this matter. So I don't see that woman as an evil woman. I will respect her and I will continue to respect her because I respect the way the fact that She's not saying anything towards this matter. Iba Gani Adams. I will also respect him, Lord Guanfe. I will also respect him to the core because she has never come out and say anything towards this issue. I believe she can still change. I believe he can still change his mind at any time towards this issue. And she can even settle the matter amicably. But any about about about about tó bá lóun jẹjẹkújẹ kan lọ́wọ́ dókítà.